بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من ياده الله فلا مضل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله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 السلام عليكم ورحمة الله وبركاته أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد رسول الله وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة دلالة وكل ضلالة في النار gbogbo jama adúpẹ́ fọ́lọ́run atọrọ ìkẹ́ Ọlọ́run àti ìgẹ́ Ọlọ́run kọlọ lè bá aṣíwájú wa ọ̀gá wa ẹni tí Ọlọ́run ọba rán sí wa anabi wa Muhammad ìkẹ́ Ọlọ́run àti ìgẹ́ Ọlọ́run tí a ní kọlọ ọba anabi Ọlọ́run jọ bára lé ẹ kó bá wọn sàhábà rẹ̀ kó wá bá gbogbo àwọn tó wọn pẹ̀lú dáadáa Ọlọ́run jọ àwa náà kọ́lọ́wọ́n bọba lékè ọlá kó sí àwa náà lẹ́ni rí iṣẹ́ rí ìwà rí ọ̀rọ̀ rí ìrìn rí ìṣísí rí èyí tí èèyàn fi jẹ́ ní rí ọlọ́run kó fi rọ̀ wá lọ́rùn ìkẹ́ ìgẹ̀ gbẹ̀yọ́mọ̀ ya ẹ̀yọ́mọ̀ ya wà ní ìsìláàmù tẹ́ ń gbọ́ wa nítòsí àti ń jìnà bọ́fẹ́kẹ́ màmàdájú èyí tí sòdodo ọ̀rọ̀ onítẹ́ra ọlọ́run ìmọ̀nà tí ò ní dàrú láíláí òun súnà nábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam lẹ́yìn méjèèjì ni ìhun kí wọ́n ti abápò lẹ́sìn tí ó ti lẹ́rìí nínú ọlọ́run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 kọ́lọ̀ ń bá wa paná ẹbọ náà rẹ kọ́ wa bá rẹ bídíà ṣètánì ńlẹ̀ kọ́ bá gbé súnà ànábìwá muhammaga òní tí a wà ń bẹ̀ yìí ibi tí a bá ké ní ìjẹjọ òní súrátù Hud àti parí àyà ẹlẹ́ẹ̀kejì àti wá mẹ́nulé àyà ẹlẹ́ẹ̀kẹjọ ìmẹ́nulé àyà ẹlẹ́ẹ̀kẹjọ ibẹ̀ la sùn sí ní ìjẹjọ ibẹ̀ láti wá gbé kí ó lóní pẹ̀lú ògo ọlọ́run ibi tí ọba mi ọba ilé kí ọlá subhanahu wa ta'ala sọ pé ní. tí a bá kéwú dé níjẹjọ òun ni. wàlá ibi adé gangan náà ni ọba mi ọba àlékè ọlá ìgbà tí ń sọ̀rọ̀ ìyà tí wọ́n fi jẹ àwọn kèfèrí níbi ayàtọ̀ sáájú tọ́lọ̀ ń pè wọ́n wà lẹ́bi kọ́lákọ̀ sàmáwáàtì wal arda fi sittati ayyami káfà. wa huwa alladhi khalaqa as-samawati wal arda fi sittati ayyami. ọlọ́run ní sánmà àtìlẹ̀ òun lòún dá láàrin ijọ́ mẹ́fà. wa sí òun ọlọ́run ó lórí omi. òun dá nǹkan wọ̀nyí fún yín kóun fi lè wẹni tí ó sì sẹ́ẹ̀rí láàrin yín. lẹ́yìn gbogbo tí mo sọ yìí náà tí n bá wá ní kí wà nábì sọ fáwọn kẹfìrí wọ̀nyí pé innakum tẹ́ ẹ bá kú tán ọlọ́run ọba yóò padà gbé yín dìde o. àwọn kẹfìrí èsì tí wọ́n fọ̀ ni pé. kéèyàn okú kó dìde padà ṣé dẹ́ni ẹ máa tàn wá pé ẹ jìkújìkú sírù mùbíì tá a bá rẹni tó kú báyìí tó dìde ògùn èjì sọlọ ṣe ní lẹ́yìn ni tọ́ ọlọ́run wá fèsì lé pé. tá a dé gangan jẹ ìjọ nu ọlọ́ni wàlà in àkárin ani ọmọlẹ àdábà bí àwọn ọlọ́run bá wá lọ ìyà lára fún wọn. di ìgbà kan sẹ́rí wúmọ̀tọ́ wa ń bẹ̀ ọmọ sọ́njẹ ìjọ kò túmọ̀ ìjọ umma tọ́wà ń bẹ̀ wọn ń túmọ̀ ìlà amadin madud ìlà ajalin ma'dud afaawa Qurtubi rahimahullahu rahmatan wasa nínú tafsiri tiẹ̀ ọ̀nà méjì lọ́gbàtú gbólóhùn ìlà ummatin ma'duda ọlọ́nà alákọ̀ọ́kọ́ ká tú umma sí àsìkò tí ọlọ́run bá ní òun ó fìyà jẹ wọ́n ìlà ummatin ma'duda di ìgbà tí ọba ya di ìgbà tí àwọn ọlọ́run mọ òǹkà rẹ̀ ó ní àtú mọ̀tọ́ wa ń bẹ̀yẹ sí àsìkò àsìkò ó wá ní ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì gangan tí umar ń bí báyìí ń ìjọ náà ń túmọ̀ ìtumọ̀ ẹ̀ ni pé a lọ wọn lára táwọn jẹ̀mọ́ àtàjọ fìyà jẹ wọn fi dé kódà kò sí jọ àlìkìyàmà á dá wọn dúró á lọ wọn lára táwọn jẹ̀mọ́ tí wọ́n jọ jìyà tí wọ́n fi dé ìlà ummatin ma'dudadin á lọ wọn lára táwọn jẹ̀mọ́ ta kà wọ́n mọ́ àwọn jẹ̀mọ́ ta sí wọn mọ́ tí wọ́n jọ jìyà á wà á lọ wọn lára tí wọ́n èsì kínní tí wọ́n èdè ọ̀nà méjèèjì ni ìmáàmù wa Qurtubi lọ́gbà tú tẹ̀fsírì yẹn ó tú umma yẹn nítumọ̀ àsìkò ó sì tú umma yẹn nítumọ̀ ìjọ níjẹ̀jọ mo sọ fún yín pé gbólóhùn umma nínú alukurani tí alukurani ń lò nǹkan mẹ́jọ ni ń lò nínú alukurani ọ̀nà mẹ́jọ ni wọ́n ń lò sí mo sì ka bí ọ̀nà mẹ́rin ní ìjẹ̀jọ tẹ́ ẹ̀ bá gbàgbé mo ka bí ọ̀nà mẹ́rin wọ́n máa tú sẹ́sìn gbà míì àbí n ta bala táwọn baba ṣe bí gbàdálù kúránì sọ pé inna wajadna aba'ana ala ummatin wa inna ala atharihim muqtadun wọ́n tún mọ̀ sí n ta bá táwọn yẹn ṣe bá a ti bá táwọn baba wa ṣe nù ni inna wajadna aba'ana ala ummatin a wọn tó bí wa lérí ẹ̀sìn kan tí wọ́n ń sìn lórí ìṣesí kan tí wọ́n ń ṣe lórí àṣàkan tí wọ́n ń dá wà iná àlá atharihim muqtadun báwọn bàbá wa ti rà wọn náà máa ṣe ó mọ náà wọn tún bẹ̀ wọn náà kò túmọ̀ àsìkò ń bẹ̀ wọn bẹ́ẹ̀ ni kò túmọ̀ ìjọ tẹ́ bá lọ tán Yusufu aleyhi salatu àbí tán Musa ni aleyhi salatu wasalam nígbà tí àwọn ọmọbìnrin tí wọ́n débi odò ẹ̀hẹ́n. ìgbà táwọn ọmọbìnrin yẹn débi odò òkè ni. wọ́n bá wọn kan níbi odò yẹn umma àwọn àwọn èèyàn kan tí wọ́n wá pọn mi sẹ́ẹ̀rí pé umma níbẹ̀ ń túmọ̀ àwọn èèyàn kan tí wọ́n wá pọn mi abẹ́ẹ̀kọ́ ni umma náà ló túmọ̀ rẹ̀ bí umma ti túmọ̀ àwọn tó kọjá ń túmọ̀ àwọn tí ń túmọ̀ ìjọ náà bẹ́ẹ̀ náà ni ń túmọ̀ àsìkò bẹ́ẹ̀ náà ni ń túmọ̀ ìjọ náà erisirisi ìtumọ̀ kuntum khayra ummatin ukhrijat linnas ẹ̀yin ẹ̀jẹ̀ èèyàn dáadáa ìjọ da dáa táàmù jáde fáwọn èèyàn tí a bá wọnú alukurani ọ̀nà mẹ́jọ báwọn ni umma ń túmọ̀ nínú alukurani àmọ́ umma tá a dé ń bí báyìí ń túmọ̀ wala ń. wala ń. ìtumọ̀ alákọ̀ọ́kọ́ ọlọ́run ní wọ́lá yìí àkárínà ánìwòmọ́lá àdáàbà bí àwọn ọlọ́run tí a bá lọ ìyà tá a fẹ́ fi jẹ wọ́n tí a bá lọ lára fún wọn ìlà ummatin ma'aduda di àsìkò táwọn ọlọ́run fóun kà sí pígbà báyìí ni wọ́n tó ń jìyà wọn ẹ rí i pé wọ́n mọ̀ níbí ń túmọ̀ kí ni àsìkò lọ́dọ̀ ìmáàmù Kurtabi ìmáàmù Kurtabi ní méjèèjì ní túmọ̀ bí n ti ń túmọ̀ àsìkò bẹ́ẹ̀ náà ní ń túmọ̀ ìjọ ó láwàá tu pé wàlà in àkárínà ánìwòmọ́lá àdáàbà báwo ọlọ́run bá lọ ìyà lára fún wa ìlà ummatin ma'duda tá a ní kí wọ́n kíyàwó dúró dè wọ́n pẹ̀lú àwọn ìjọ tá a jọ fẹ́ fi ìyà jẹ papọ̀ sẹ́ẹ̀rí pé ó máa ń bẹ̀ ọ́ nísìnyí àwọn kan tún ní àsìkò kúrítàbí àti ìmáàmù wa bagawi ìmáàmù bagawi náà àwọn méjèèjì tu nítu pé ìjọ náà ni kì í ṣe àsìkò ìtumọ̀ nípa àwọn ìjọ tí wọ́n jọ fẹ́ papọ̀ fìyà wọ́n wà á dá wọn dúró táwọn jọ wọ́n èsì kínní tí wọ́n èdè wọ́n ó sì dáyà dúró ní gbogbo wọn náà láyọ̀ kó lù. ọlọ́mọ ṣèwá ní kèfèrí ọlọ́mọ ṣèwá ní kì í ṣe gbogbo ntí ojú òtó àti gbogbo ntí ìmọ̀ òdebẹ̀ nírọ́ kìí ṣe gbogbo ntí ojú òtó àti ntí ìmọ̀ tí òdebẹ̀ gbogbo ẹ̀kírọ́ ọ̀pọ̀ náà tójú òtó tó ṣe kó dodo ni àmọ́ lọ́dẹ̀ ní rẹ̀ ọba tó tí a bá sọ kí ni ò wọ́n ṣe ẹni wọ́n ń parọ́ ọ̀pọ̀ nínú ntọ́jú òrí tí a bá sọ lọ́dọ̀ ntọ́jú òrí yóò ní àhà ìrọ̀wọ̀lẹ̀ ń pa yìí bá a ti jòkó yìí nísìnyí kí wọ́n wá láwọn ẹ̀mí kan tó tóbi wọ́n kọjá báyìí wọ́n kọjá báyìí sẹ́mi kójú wá orí ẹni bá nìkan kan kọjá bí tá a wà yìí lẹ́yìn tá à ń rí yìí kí la pè é tí a bá sì wo àwọn dígí kan sí ọ lójú ó rí àwọn tí ń kọjá tí a bá wo àwọn nǹkan kasi olójú ìwọ ní orí pé a ah, síbi tá a wà yín náà ni àsáwọn nǹkan mi tó ń kọjá wọ́n sì ń kọjá tó tọ́ àìrí tójú wa ò rí kò túmọ̀ pé ẹni tó bá sọ irọ́ ni ń pa bẹ́ẹ̀ ni nǹkan mi téèyàn mọ̀ tí a bá sọ fún yàn àìmọ̀ rẹ kò túmọ̀ pé ẹni tó sọ ń parọ́ ní ọgọ́rùn-ún ọdún sónìí tí wọn bá sọ fáwọn tẹ́ ń bẹ láyé ńjọ́ náà pé èèyàn wà maka ẹ máa wúra yín ẹjọ́ bá sọ̀rọ̀ o kí ni ó wì wọn ní kò pọ́sibú èèyàn wà ní Saudi maka àwọn sì máa bá sọ̀rọ̀ àwọn máa wọ ayọ́ máa wà wọn láyé sòkú láyé sàkúdáyà àhàn sẹ́wọ̀n pé ìmọ̀ àwọn ò sí kí ni kí ni wọ́n pè é nítọ́sẹ̀lẹ̀ bí àyà yìí nù o. nígbà tó lọ́n sọ fún àwọn kèfèrí pé wọ́lá in àkárínà ánìmọ̀mọ́lá àdáàbà ìlà ummatin ma'aduda yakuluna ọlọ́ni yàtọ̀ àfi jẹyìn á lọ lára dìgbà tọ́ba yàtọ̀ àfi jẹyìn ìtumọ̀ kanu ọlọ́ni yàtọ̀ àfi jẹyìn á lọ lára táwọn yòókù tẹ́jọ jìyà tí wọ́n fi dé ìtumọ̀ kejì nù ẹgbẹ́ sì ti kébèrè bọ̀. Ah, wọ́n ní kíni ń dá yọ̀ ọ̀hún dúró máyà àbísù kíni ń dá dúró gan ìtumọ̀ ẹ̀ ni pé ntí ọ̀ pọ́síbù ni kọ́ba pọ́síbù ni ọ yẹ kí ìyàwó jà wọ́n ṣẹṣẹ yìí sẹ́fíìsì làwọn sẹ́ ewu làbúrò adáhùn dúró dìgbà kan máyà àbísù kí lọ́dọ̀ yà yẹ dúró kọ́ máa ìtumọ̀ ẹni pé rọ́ọ̀dì ń pa ìyà kankan tí ọjà ò sí kínní kò sí kò sí torí kójú wọn ọ̀tọ́ àlìkìyàmà ntí ọ̀sẹ̀ ẹ̀jọ́ àlìkìyàmà ojú wọn ọ̀mọ́ wọn ò dẹ̀bi ní àlìkìyàmà lè wà torí mà wọn ojú wọn kò débẹ̀ ní lè sì ya máa yà kíní òun dúró sọ pé náà ó dìgbà táwọn ó kan ìtumọ̀ máa yà àbísù wúnu kí ni ń dáyọ̀ òun dúró kí lọ́ọ́ dá dúró gan ewu làbúrò a sọ pé yàwó dìgbà kan ṣebí sèé lásè ìyá tí ó bá jẹ wá kó kó wá jẹ wá mọ̀nà ìtumọ̀ ẹ̀ ni pé bí kí yẹn sọ pé a ń gbà ọ létí ó ní a gbà sẹ́yìn pé ìtumọ̀ ẹ̀ ni pé o tó gbà o gbà tí a bá sọ bẹ́ẹ̀ fún yàn bẹ́ẹ̀ yàn bá tètè òun gbà kí ni ó sì yọ gbà ní èmi ò tó gbà ó sọlọ wọn torí ẹ síbẹ̀ wọn fọlọ ń ṣe yẹ̀yẹ́ wọn kọlọ ńlá gara wọn sọ fún àdínẹ́bí pé ndí ń sọ òsè kínní kò rí bẹ́ẹ̀ ìtumọ̀ láyẹ̀ kó ló nà mọ́ kí ló dá yàrá dúró gan wọn gbé gbà náà ó dìgbà táwọn kaba dé odijọ́ kankan tó wá bí yàjá ibi sìn lásẹ̀ kí yàrá má bọ̀ kọ́ má bọ̀ yàrá dá bí ìgbà tó ti pa kan sọ ń tó ju òsè kínní tí o tó bí gbàtọ́ lọ́hùn kankan ò síbi kankan ìyá kankan ò síbi kankan ipá rẹ̀ ọ̀ka tí o ṣe lómi sọ kó nígbà tí ibi àsìkò kaba tó ga tó bí àjà wọn kí ni à ń di kọ́míyà wọn máa bọ wọn challenge anabi wọn fi ṣe yẹ̀yẹ́ wọn pè lókun rọ wọn kọ́ lọ́hùn gan lókun rọ èsì wọn lọ́hùn wá fọ. ọlọ́ni yẹ́wọ́n mọ̀ yà ti hìm ìjọ tíyà yẹn ọba dé. laysa masrufan anhum kò sí ní tí ó pè kíyàwó má jẹ wọn kò sí ní tí ó ní kíyàwó kọ́ jẹ wọn tọ́jú ọba dé naam. yẹ̀yẹ́ tí wọ́n ṣe wọ́n padà sábàmà rẹ̀ ṣe àbí kí wọ́n sọ pé yọ jẹ́ ọkùn náà kíyàwó máa ya kí ni ń ṣe yẹn wọ́n ní yọ jẹ́ ọ tó o wa ma kanu bihi. yẹsitasiwu gbogbo ẹyẹ tí wọn ṣe wọn padà regret ẹ wọn sábàmẹ bí ìyàwó bá dé ìyàwó ò ní sọ wọn lẹ lẹ́yìn sàmùsùrù fan anihàn um. ìyà yẹn ò ní sọ wọn lẹ tó bá dé ìtumọ̀ ẹni pé ìyà tí wọn máa jẹ lọ tí ò ní dúró níyàtọ̀ ló ń fẹ́ fi jẹ wọn wàhákà bíhìm mákànù bíhì yẹsitasiwu gbogbo tí wọn bí ń ṣe ẹyẹ pátápátá wọn wà á rí báyìí yóò tó dúdú tipa wọn ní kàkàkàn bẹ náà.

áyà yìí ọlọ́run fẹ́ sọ nínú áyà yìí ìwà burúkú tó dábọ́ mà nẹ́bí ádámà ìwà tí ò dáa tọba mi ọba alike ọlá subhanahu wa ta'ala tó dáma ma anabi adama lọlọm sọ kọ wá sí ẹnìkan kan iná ọmọ anabi adama tí wà yọ wà lára rẹ̀ bẹ́ẹ̀yàn bá ti wá súnmọ́ lọ́n tó níwà yóò fi kú ní ara rẹ̀ àbíkúdíkù bẹ́ẹ̀yàn bá ti súnmọ́ lọ́n ọba tó níwà yóò fi kú ní ara rẹ̀ àbíkú àwọn ṣe kíni kódíkù amápọ́lọ̀ ń dọ́mi èèyàn kan ìwà yóò sí lára rẹ̀ ẹ lọ yọ kú tọ́ba wá jáwọn ẹni ẹ̀sọ́ lọ́hùn ìwà yẹn lè kú lára rẹ̀ tọ́ba súnmọ́ lọ́n dáadáa ìwà yẹn lè dínkù ní ara rẹ̀ nígbà tó lọ́n fẹ́ sọ̀rọ̀ àyà yìí wala in adakana insan àbí. wala in adakana insan minna rahma. thumma naza'naha minhu. tọ́ ṣe sùúrù ẹ rí i pé wala in adakana insan minna rahmatan ìgbà tó fẹ́ mú insan wá níbẹ̀ yẹn alifu alifu alamu tó wà ń bẹ̀ ń túmọ̀ gbogbo tí ń jẹ́ èèyàn kò sẹ́ni tí èsì èèyàn gbogbo ẹni tí ń ṣe èèyàn tí ń jẹ́ èèyàn ìwà tí wọ́n ń wù tí ò dáa sọ yìí sẹ́mi pé tá a bá ní èèyàn gbogbo ànábì ọlọ́run ara kí làwọn náà tá a bá ní èèyàn gbogbo mùmínì ara kí làwọn náà tá a bá ní èèyàn gbogbo wòlíì ọlọ́run akílà wọn náà kọ́dà kẹfìrí kí lòun náà mùsùlùmí kí lòun náà gbogbo ẹni tó bá ti ní àwọ̀ èèyàn la ara àwọ̀ àtọ́lọ̀ ń kà ti ń bẹ lára wọn tí ò da lọ́lọ́run fẹ́ sọ yìí ẹ rí i pé tí n bá wá túmọ̀ àyà yìí kò sẹ́nì kankan tí ọmọ jẹ́ èèyàn tí wàá wọn ò ní segin ní tó bá wá jẹ́ àwọn ànábì ọlọ́run tí wọ́n lè fúyẹ́ sí tiwa àbí kọ́lọ́run yọ nínú ara wọn ó sì kéré nínú ànábì ọlọ́run náà tí ò sí lára torí èèyàn lòun náà máa jẹ àyà yìí àwọn kan sọ pé sẹ́yìn kí mo ti sọ ti àyà yìí ń tọ́ka ilé rí tán sẹ́yìn kí mo ti sọ tán mo wá fẹ́ bọ́ sí kí ló sọ àyà yìí kalẹ̀ ó fẹ́ tó jásí pé ntọ́ sọ kalẹ̀ ń ó fúyẹ́ sí ní tí mo kọ́ sọ yìí ní tí wọ́n kọ́ sọ kalẹ̀ ó fúyẹ́ sí ní tí mo kọ́ sọ yìí ọ̀pọ̀lọpọ̀ àfáà wọn àdègbà sábàbù nùzúlì yẹn wọlé wọn gbà páàyà yìí o ọlọ́run fẹ́ fi sọ ìwà tó dá sí ara ọmọ èèyàn ni pé ọ̀rọ̀ pé ó sọ̀kalẹ̀ fún lágbájá ọ̀rọ̀ yẹn fúyẹ́ kò sì fi bẹ́ẹ̀ ní ẹsẹ̀ ńlẹ̀ ntaaya yìí ń tọ́ka sí gẹ́gẹ́ ni pé ọlọ́run fẹ́ ka ìwà tó dá sára ọmọ èèyàn ni wọ́n láyà yìí ó sọ̀kalẹ̀ sí arákùnrin kan tí ń pè ní alùwàlídùú ibn al-mugira wáyé lọ́wọ́ mugira yẹn ọlọ́run kẹ́ ìkẹ́ yẹn pọ̀ nígbà tí ó wá farabalẹ̀ ọlọ́run wá bẹ̀rẹ̀ sí gba ìkẹ́ lọ́wọ́ ẹ̀ àwọn kan ní rárá òun kò ṣẹlẹ̀ sí abdullahi abu umayya òun láàyà yìí sọ̀kalẹ̀ fún torí pé ọlọ́run kẹ́ ìkẹ́ yẹn pọ̀ ọlọ́run wá bẹ̀rẹ̀ sí gba ìkẹ́ ní ọwọ́ rẹ̀ sẹ́yìn láti àwọn tó sọ ọlọ́run mugira àwọn tó sọ ibùnú umayya méjèèjì ọ̀ lẹ́sẹ̀ nílẹ̀ èyí tó lẹ́sẹ̀ lẹ́jù táyà yìí sọ̀kalẹ̀ ni pé ọlọ́run fẹ́ ka ìwà tó dá mọ́ ọmọ èèyàn sẹ́yìn pé tábà ní wàhálà yìí nà dákínàlì ìnsánà ìnsánà tó wà ń bẹ̀ wọn tá a bá lo wàdí ọmọ mọ̀gẹ́ra yóò máa jásí pé wàdídì ọlọ́run ṣe kí ni ní bá wí torí èèyàn ni wàdídù náà tábà ní gbónú mọ́yà ni ìnsánà tó wà ń bẹ̀ wọn yóò máa túmọ̀ pé gbónú mọ́yà ni wọ́n ṣe kí ni wọ́n bá wí torí èèyàn ni méjèèjì fúyẹ́ ibi tó lálàáfíà jù ni pé ọlọ́run fẹ́ sọ ìwà tó dá mọ́ gbogbo ẹni tá à ń bá ń pè ní èèyàn kí ni ìwà náà. wàlá in adákùnrin ní sáà náà rọ̀ ẹ ẹ rí i pé ìwà ń wà lára wa afa ó wà lára tiẹ̀ náà ó wà lára rẹ̀ kọ́dà tí n bá sọ kò sẹ́ni tí ó sọ pé ó sí lára wọn kọ́dà àwọn ànábì ọlọ́run wà lára wọn lọ́dọ̀ ọlọ́run láì fi ni lọ́dọ̀ àwọn èèyàn ara wọn gbà kéèyàn hùwà yẹn lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọkà sí kínní láì fi àwọn òsì lè ṣe kámọ̀ sí kínní kámọ̀ hùwà wọn. àmọ́ lọ́dọ̀ ọlọ́run ó gbà pé tí n bá ṣe dáadáa fún ọmọ ṣe bí mo ṣàbúrú déédéé mo ṣe tí n bá ṣe dáadáa fún ọ déédéé bí n bá ṣàbúrú méjèèjì lọ́dọ̀ ọlọ́run kínní the same àmọ́lọ́dọ̀ àwọn èèyàn kò rí bẹ́ẹ̀ ọlọ́run nínú wà táwọn èèyàn ń wù tí ò dáa wala yín adakínà lè nsánà minna rahmatan táwọn ọlọ́run bá mú àánú kan táwa fi tọ́ mi yẹn lẹ́nu wò bóyá àánú owó la ṣe láfi tọ́ lẹ́nu lọ́ba dolówó bóyá àánú ọmọ la ṣe fún láfi tọ́ lẹ́nu wò lọ́ba bímọ bóyá àánú ilé la ṣe fún lọ́ba kọ́dé bọ́yà àánú mọ́tò láṣẹ fún ní bá ń gọ mọ́tò bọ́yà àánú àlàáfíà láṣẹ fún àlàáfíà tó dáadáa gbogbo orin tọ́lọ́run ṣe fún yẹn ní ń jẹ́ rahma sẹ́rí pé rahma lọ́lọ́run pé ni mo fi láàánú ọlọ́run lọ́pọ̀ jù gbogbo nǹkan pátápátá abẹ́ rahma lọ́wà ọlọ́run wọ́n láyé ní àdákínàlì ìnsáànà mi ná rahmatan tá a bá máa nú kan báyìí tá a fi tọ́ mi yẹn ní ẹnu wò pé gba owó aṣọ ọdún lówó asọ́ọ́dọ̀ olókìkí asọ́ọ́dọ̀ ọlọ́lá akọ́lé fún ọ ara mọ́tò fún ọ àfiọ́jọba àfiọ́jọ lórí àfiọ́jọ ìmáàmù gbogbo ẹ̀ pátápátá ráàmà ni àánú ọlọ́run ni ọlọ́run níta bá wá mú ráàmà tán àánú kan báyìí àdọ́kànnà bí ilé ìnsàn àwa fi tọ́ ọmọ èèyàn ní ẹnu wò pé tọ́ fún mọ́. tán ọwọ́ á lò lọ títí títí títí tí làbàgbà lọ́wọ́ ẹ̀ àánú tá a ṣe òun thumma ó lo àánú yẹn lọ títí títí títí làbàṣe kínní làbàgbà lọ́wọ́ ẹ̀ ìtumọ̀ ẹni kó lówó lọ lọ́bàṣe kínní lọ́bà dòdò sí ó ti ń lálàáfíà lọ làárẹ̀ bá di ó ti bí máa ti ń pọ́ màmí ọmọ ẹgbẹ́ bàbá kan lọ́mọ bá kú ó ti kọ́lé jẹ́ńpé ilé rẹ̀ lébàjú ó ti lókìkí jẹ́ńpé ohun owó ohun làbágúrú ẹ̀ mọ́ thumma nazana ìkẹta fún labayọ lọ́dọ̀ rẹ̀ labagba padà thumma lẹ́yìn ìgbà tó ti lò tí wọ́n ti mọ̀mọ́ ó ti lò wọ́n ti mọ̀mọ́ nazana haminihu labagba kò lọ́wọ́ ẹ̀ ẹ dákun ta ni fún tọ́jú èèyàn. tára rẹ sára rẹ lè gbà ẹ wọn láwọn Ọlọ́run ara wọn ò gbà níjọ tí ikú pa Kọ́símù ọmọ anábì ara tiẹ̀ náà gbà omi ń dà lójú ẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni Usman ó ní ya Rasulullah ó sì àánú tí ń bẹ láàrin bàbá sọmọ ń bẹ láàrin mi àtọmọ tèmi náà bó lọmọ mi ò sì máa lọ tí wàá dájú sáká olómi wà inna ala firaqika lamahzunun wọ́n kọ́ sí mo bá ti fẹ́ fi ó lè yí inú ìbànújẹ́ la wà nígbà wọn lọ sin ọmọ rẹ̀ sẹ́mi pé kẹ́tọ́ lọ́n sí fún ni ìgbà tó lọ́n gbà lọ́wọ́ ara kan bí ọ̀kan èèyàn nu èèyàn nu àyùbá. gbadaa rẹ̀ pọ̀ kọ̀sọ̀pọ̀lọ̀ ló fún lálàáfíà lọ́gbà lálàáfíà ó ní àní mọ́sàníyà dòrò wa á ń ta ọ̀pariwo jáde ni èèyàn nu ti ń jẹ́ èèyàn lára nu ti ń èèyàn nu Ibrahim ngba àwọn òfò ti lálàáfíà ó náà ń pariwo náà náà ni ara gbà ara ń tọ́lọ̀ ń dá méèyàn tọ́lọ̀ ń wá rí i pé bára ti gbá yìí kọ̀ dáa ó yẹ kára rẹ ó gbà á ebe mi mo fún ọ mo tún gba nǹkan mi kí àǹtí ẹ ebe mi mo fún ọ mo tún gba nǹkan mi lórí lọ ń sí i ọlọ́run kún kọ́ gbà padà wọn yẹ kó fara mọ́ ẹni yẹ kó dùn tí ń dọ́ mi ọlọ́run sí ọlọ́run wá ní wala in adakana insana minna rahmatan ó gbé láti mo ti kánú. wala in adakana insana minna rahmatan. táwọn ọlọ́run bá mú àánú kan gbogbo orí ayé pátápátá abẹ́ rahma lọ́wọ́ ngbàtí anabi ibrahim akọntọ fẹ́ sadua onírọba náà abúlé anamí ladonka rahmatan anu ló béèrè nígbàtá yìí wà bẹ́ẹ̀ tọrọ kọ́lọ́hún fún ọlọ́láfíà ó ní ànímọ́sálí àdúrú wa á ń ta ọlọ́nifá sàjábúná làwọ̀ wákà jábúná má bí wá na àlọ́ ọwọ́ ní wa gbogbo tá a fi ń sayé pátá àánú ni àánú ọlọ́run ní rámà ni nígbà ọlọ́run fẹ́ sọ̀rọ̀ nísìn ọlọ́run sọ pé tá a bá fún lówó kò ní tá a bá kọ́lé fún kò ní tá a bá fún lọ́mọ kò ní tá a bá yóò rí nǹkan gùn kò ní tá a bá fún níyàwó kò ní tá a bá fún lọ́kọ nígbà tó fẹ́ sọ gbogbo tí ń jẹ̀rùn rè kí ló pe níbẹ̀ yẹn rahama ló pe ó ní wala in adakinali insana minna rahmatan táwọn ọlọ́run bá méyì kéyìí nínú àánú wa tá a fi tọ́ mi yẹn lẹ́nu wò tí ń túmọ̀ pé lábẹ́ rahama yẹn lówó wà abẹ́ lọ́mọ wa èyíkéyìí tá a bá fún ọ nínú rahama yẹn fún mẹ́ nígbà tó wá lo rahama yẹn lọ ọlọ́run ò ní wá nàzánà ha miniwu ọ̀tẹ̀ lọ́wọ́ gbà padà lójú ẹsẹ̀ nu fún mà lólò fún mà ní pé ó ti lo kíní yẹn lọ tó ti mọ ní ara ó ti lo gbogbo ayé ti ń pè ní ó ti lówó gbogbo ayé ń pè ní kíni ó ti bímọ gbogbo ayé ti ń pè ní bàbá ó ti kọ́lé gbogbo ayé ti ń sọ pé lẹ́gbẹ́jáde ọlọ́ọ̀ni tá a bá fún lórí báwọn tó ti wá lórí òun tó ti dùn máa thumma nazanaha minhu làbàgbà lọ́wọ́ ẹ̀. innahu la ya'usun kafur. innahu ọmọ èèyàn ń gbà náà la ya'usun kafur yóò dídàkudà yóò já kan pé sóun ah, lè lílu kíní yìí mọ́ yóò wá fáyìí mórí hàn mi fún lẹ́yìn èyí tá tára ọlọ́run ó gbòòrè lọ́wọ́ rẹ̀ tára rẹ̀ ó balẹ̀ kò sí tára ọlọ́run ó gbòòrè lọ́wọ́ rẹ̀ tínú rẹ̀ ó dùn kò sí láyé us nígbà tí àwọn àfọwọ́ túmọ̀ láyé us wọ́n fọ ní ìtumọ̀ méjì ìtumọ̀ aláwọ̀kọ́ tí wọ́n fọ ní pé láyé us yóò já kàn kóhùn ò lè rí ní tí ó tó bá wọn mọ́ láyé ah se mo tún lè kọ́ ọ́rù léyìí mọ́ ọmọ sixty two ni mí ọmọ mi tó wá wọ thirty eight years ó wá kú lójú mi ṣé mo lè bírú ẹ̀ mọ́ láyé os yóò já kan pé irú orí òun ò lè ṣe kínní kò lè wá mọ́ kọ́dà omi ò ní ah bí n bá tiẹ̀ wá bí ṣé yọjú eré tẹ́lẹ̀ yìí jẹ́ ní ọ̀jẹ̀ ó yẹ ká máa kápẹ́lẹ́ ilé ẹ̀gbọ́n ilé ẹ̀gbọ́n ni ká máa pẹ́gbọ́n rẹ ti kú àbúrò lè lọ́jọ́ eré rẹ òun ò lè rírú ẹ̀bí mọ́ abẹ́ ẹ̀kọ́ ni láyé os yóò já kàn pé rúurú yìí ò lè segin ni kò lè wá mọ́ kọ́lá abilé bá jó yóò ní kọ́lá tí ń bá ṣe ẹ̀kọ́ yìí tọ́ da jẹ́lé yìí náà lọ tẹ́lẹ̀ yìí náà bá ń bẹ so burú ni sẹ̀ǹkọ́já kan kó wọlé rú ẹ̀ mọ́ náà nù ni tọ́wọ́ wà pé àti ń bá ti ẹ̀kọ́ yìí ju yóò wá ní bí n bá kọ́ yìí ju yìí lọ bẹ́lẹ̀ yìí náà kí wọn níyàwó mi di mẹ́ta ṣé kò sàn ju ọ̀kan kú fún mi lọ ni kí wọn níyàwó mi di méjì ṣé ọ̀sàn kù ìyàwó kú fún mi lọ ni láyà os yóò já kan pọ́lọ́hún ò lè sóore mi tó tó yìí tó ṣe kínní tó gbà wọn mọ́ láyà os yóò já kan bẹ́ẹ̀ ìtumọ̀ àkọ́kọ́ tí wọ́n fún un ìtumọ̀ mélòó ni wọ́n fún ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì ìnáwó ọmọ èèyàn tá a bá fún lórí tá a wá gbà lọ́wọ́ ẹ̀ láyà os yọ àkọ́kọ́ tí mo tún nù ẹ̀mọ́ gbọ́ wò yọ jà kan pé rúurú wọn ò lè ṣe kíni ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì lẹ́yẹ̀ us yọ gbà pé nǹkan mi ọ̀fẹ́ torí òun mọ́ nù tọ́lọ̀ ń ṣe fún yọ gbà pé gbígbà tí oore mi ò tó ń tọ́lọ̀ ń gbà wọn mọ́ yọ gbà pé a ìtọ́lọ̀ ń gbà yìí kì bá sì wá jẹ́lẹ̀ yìí ìtọ́lọ̀ ń gbà yìí kọ̀yọ́kọ́ gbà yìí ṣebí aládánwò pọ̀ ìbá sọ wájẹ́ pẹ́rẹ́ tí ó tó inú òbí kàmí ṣebí anígbà lómi ọkọ̀ ṣẹlẹ̀ àdánwò tiẹ̀ ọmọ tèmi ṣe wá kú kọ́dà kó sì jásí pé kọ́ta lé mi mo bá jásí tí wọ́n gbé mi lọ sí tuntun mo gbádùn ó sàn ju kílé ojú lọ yóò jákàn níbi pé oore tí nǹkan míì tọ́lọ̀ ń ṣe fóun yẹn kódà tó yìí tó gbà ní ọwọ́ bí ẹni pé yìí tọ́lọ̀ ń ju yìí tí ó ṣẹ́kù ní ọwọ́ rẹ̀ lọ ìtumọ̀ alákọ̀ọ́kọ́ láyé us yóò gbà pé orí wọn wọ́ wọn ò lè ṣe kò lè tẹ̀ mọ́ ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì yóò gbà pé gbogbo ntọ́ wà nílẹ̀ kò tó ntọ́lọ̀ ń segin tọ́lọ̀ ń gbà lọ́wọ́ ìtumọ̀ méjèèjì táwọn afa fún un wala in adaqana al-insana minna rahmatan. táwọn ọlọ́run bá mọ àánú kan tá a fi tọ́ ọmọ èèyàn lẹ́nu wò nígbà ọ̀ya anú tá a fi tọ́ lẹ́nu wò fún mọ̀ lọ́ba lò lọ títí títí tí nàzà náà hà mí nìyó lábàgbà lọ́wọ́ yìí. innahu la ya'usun kafur. la ya'us yóò wá já kan pé ah! òun ò lè rírú ẹ̀ mọ́ la ya'us yóò já kan pé ah! èyí tọ́lọ̀ ń gbà yìí kì í bá má gbà kó sí kó mi ìlú sí kínní lọ́gbà sẹ́rí ìjà kan tó já kan àti yẹ̀húsù kínní tá a tú àti yẹ̀wùsù kejì tá a tó rìsọ́ọ̀tì tí ó mú wa ni pé kò ní mórí ọlọ́mọ rìsọ́ọ̀tì tí ó mú wa ni pé kò ní segin ni kò ní mórí ọlọ́mọ kàfúrù ni ọ yá kàfúrù bẹ́ẹ̀ wọ́n yìí ṣe kèfèrí o kò túmọ̀ kèfèrí tí ń bọ́ kí tí ń bọ́ ìpè o kèfèrí pé kò ní mọ oore fún ọlọ́run bẹ́ẹ̀ dẹ̀ ti rí wọn gbogbo ntí ọba ní tọ́lọ́mùbá ọba ti kú ọ gbọ́dọ̀ máa mórí fọlọ́n gbogbo ntó onítọ́lọ́n bá gbà tọ́ ọ bá ti kú ọ gbọ́dọ̀ máa ṣe kínní gbọ́dọ̀ máa mórí fọlọ́n eh, ẹlòmíín nísìnyí olówó ni odolosi yóò gbàgbé pé bóun ti dolosi wọn náà àlàáfíà sì wà lára àwọn tó ń rìn káàkiri ẹni tó wá jẹ́ láàárẹ̀ tí ń sunkún òun tún gbàgbé pé a ah, òun sì wà láyé òun èkú sẹ́mi pé túnmọ̀ ẹni pé oore kan sì sẹ́kù ní ọ sẹ́kù fún ọ sẹ́kù lára ọmọ mi yìí rò bẹ́ẹ̀ tí a bá ti lè gba oore kan lọ́wọ́ mi yàn bí ìgbà tọ́lọ́hún ò ṣe oore fún rí ni yóò tún wá òpó oore tọ́lọ́hún gbà yìí kì í bá má jẹ́lẹ̀ yìí kọ́ jẹ́ ìmí kàfó kò ní ma gbóore yòókù mọ́ kò ní mọ̀ nǹkan mi tọ́lọ̀ ń ṣe fún ọmọ lóbi jásí pé wà tọ́lọ̀ ń dá mọ́ mi yàn tí ọ̀yọ́ àwọn ànábì ọlọ́run lè ní pé tí wọn bá gba orí kìí dùn mọ́ wọn tọ́lọ̀ ń bá gborí lọ́wọ́ wọn kò sẹ́nìkan tọ́lọ̀ ń sòrè fún tọ́ bá gba ara ó segin ni ara ọ̀tá ara ọ̀tá wala inni adaqana al-insana minna rahmatan. báwo ọlọ́run bá mú àánú kan dáadáa kan ab famille ya nígbà ọ̀yá ó lo àánú yẹn títí títí títí títí owó ni oríṣi lọ́gbà bóyọ ọlọ́lá ni ọlọ́lá lọ́gbà ni ọlọ́ bóyọ ọmọ ní ń bí obì kalẹ̀ lọ́bẹ̀ bóyá mọ́tò ní ń gùn ń gùn ń gbádùn rẹ̀ ń gbọ́ wá lò lọ títí títí torí ọmọ èèyàn fẹ́ kí ẹyẹ bí yín léèrè sẹ́nìkan bẹ tó lówó tí ó fẹ́ dolo sí sọ́wà sẹ́nìkan bẹ tó bímọ láyé tí ó fẹ́ di pé ọmọ rẹ̀ wà kú yóò fẹ́ kọ́ mọ̀ wò sẹ́nìkan bẹ tí ó jẹyàn tí ó wà máa wò pé kí n tiẹ̀ má jẹyàn mọ́jọ́ kan sẹ́nìkan bẹ tí ó kọ́lé tí ó wà pé kí n tiẹ̀ má nílé kan kí n lọ́rẹ́ǹtì kò sí olúwẹ̀ ọlọ́ni orí tí mo ṣe fún yìí fún mà ó ti lò títí ńgbà tó lórí òun nàzàánáha nàzàánáha mìnìhù mo wá gba orí òun lọ́wọ́ ẹ̀ mo ti fún un ó ti lò mo wá gbà lọ́wọ́ ẹ̀ tí n bá gbà lọ́wọ́ ẹ̀ báwọn ìnà ọmọ èèyàn gbà náà láyẹ̀ ous yóò rò páyé òun ò tó dáa mọ́ ni láyẹ̀ ous yóò rò pé orí òun ò lè padà ni láyẹ̀ ous gbogbo nǹkan tó kù lẹ́ ò ní lójútùú sí mọ́ bí n tọ́bọ́ lọ́wọ́ rẹ̀ o nǹkan tó kù lẹ́ wà n tọ́bọ́ lọ́wọ́ rẹ̀ wà tóbi ní ojú rẹ̀ sẹ́ẹ̀rí ìrò kíníyàn ò ní padà ìròpé ntọ́lọ̀ yìí tóbi ju ntókù lọ kàfúrù kò ní mórí ọlọ́mọ kò ní mórí ọlọ́mọ kò ní mórí ọlọ́mọ èèyàn tí ó bí mẹ́rin tí méjì kú kò ní rántí pé nìkan rí bí méjì tiẹ̀ tó kù ní ọmọ sí kínní èèyàn tó jayé tó gun mọ́tò rí tó lọ́lá rí tó lówó rí tó kọ́lé alárànbarà tó wó bá tán kò ní rántí pé ẹgbẹ́ òun bẹ tí ò tẹ̀ tẹ́sítì ọláwò rí owó tọ́tọ́ ní ọmọ ọdọjọ́ kí yóò ti nàró padà olókìkí tẹnìkan wàá gbúrú ẹ̀ mọ́ tọ́wá wọlé tí ò jéèyàn mọ́ tọ́wọlé kò ní rántí pé nìkan bẹjọ́ tó ń jéèyàn tí ò jéèyàn rí àìjéèyàn tó ń mọ̀ nǹkan ẹni òun bẹ lérí àìjéèyàn bá ti nàró padà bá ntí ó kù ọmọ sáré kiri èèyàn tọ́jọ́ bá ti hàn wá yọ kò ní gbádùn tí èkú tí hàn bá yọ kò ní rántí pé nìkan bẹ tọ́sàgbà àwọn tí ò tiẹ̀ jọba rí kò ní rántí ẹ̀ lọ́lọ́run fi lọ́mọ èèyàn tá a bá ti fi dáadáa kan tọ́ lẹ́nu wò tọ́ba ti wá lo dáadáa òun tó ti wọ̀ ọ́ la kọ́dà kọ́mọ ti wọ̀ ọ́ la náà àtúwá gbà padà lọ́wọ́ ẹ̀ láyẹ̀ us yóò rò báyìí òun ti bàjẹ́ kò tó dáa fóun mọ́ láyẹ̀ us yóò rò bí kò sóore mi tó tó yìí tí wọ́n gbà lọ́wọ́ ẹ̀ kàfúrù tó bá ti lè wá já kan báwọn ní tí ó ṣe ni pé yọ ṣàì mórí pẹ̀lú tọ́lọ̀ ṣe fún kò ní rántí nǹkan míì mọ́ èyí tó bọ̀ ń lọ́ máa ṣe kí ni ìwà tó burú tọ́lọ̀ ń fi ròyìn wa nù bó ti wá fi ròyìn wa yìí gbogbo ẹni tí ń bá ń jẹ́rìí èèyàn ni ó kó sínú ìwà yẹn sẹ́wárẹ̀ tó bá wá jẹ́ ni ọlọ́run tó banújẹ́ tán yóò wá padà sọ́dọ̀ ọlọ́run kí mo ní yóò ṣe ní táwọn anábì ọlọ́run fi yàtọ̀ nù bọ́mọ bá kú fún ọ wọ́n ní inna lillahi èèyàn ló ṣe wọ́n tó fi dùn wọ́n àmọ́ síbẹ̀ bẹ́ẹ̀ wọn ò sí kèfèrí wọn ò sàì mórí tí ọlá bá bọ́ fáwọn ànábì ọlọ́run wọ́n mọ̀ sí stigfar bí ìgbà tọ́lá bọ́ fún dáúdá alayhi salatu fastagfara rabbahu. fastagfara rabbahu ìníkọ́lọ́ wọn ò fèrè jìnnà wàhárà ráàkì àn ọ wá bẹ̀rẹ̀ sí fìrí kalẹ̀ fọlọ́hún rúkú ma túmọ̀ sùjúdù ńgbà mí o toró rí rọ́ọ̀kì àmọ́ ní fìrí kalẹ̀ fọlọ́hún <laughs> tí bẹ́ẹ̀ wọ́n fìrí kalẹ̀ ní túmọ̀ wàhárà ráàkì àn ọ bẹ̀rẹ̀ sí fìrí kalẹ̀ fọlọ́hún wà á náà bá ọ padà sọ́dọ̀ ọlọ́hún ẹ rí i pé kìíní yẹn kọ́kọ́ dùn gẹ́gẹ́ bí ìjẹyàn àmúgbà tó dùn tán ibo ló padà sí jẹgẹjẹgẹ ní ọmọ sí kíni ní ọmọ sí innahu ọmọ èèyàn láyé ous yóò rò pé orí òní padà kàfúrù yóò wá sá ìmoore pẹ̀lú ọlọ́run ẹlòmínà wa ní bọ́lọ̀ ń bá fún lọ́lá tó bá bọ́ yóò padà wá di kèfèrí gan yóò di kèfèrí gangan èyí ń pọ̀ lọ́dọ̀ wa nílẹ̀ Yorùbá ń bí ẹlòmíì gan ti ń wálkọ̀ nǹkan kan èyí ó rò pé tó ń bá ti ń wálkọ̀ ó dolówó ni. níta fẹ́ sọ fún ọ bí ní pé bọ́lọ̀ ń bá sọ̀rọ̀ fún ọ tó bá gbà ó lè má padà la fẹ́ sọ fún ọ gbogbo tó ń torí ẹ wà ń lè mọ̀ bọ̀ sí kọ́ gbọ́ mi dáadáa <laughs> ẹlòmíì rò pé ẹ má wò ẹ má wò wọn àwọn tí a máa lówó òun tó bá mùsùlùmí òmíì nínú wọn kì í ṣe gbogbo wọn ń bẹ nu wọn tí ẹ̀sìn dùn ní ara tí ò ní fìrun wákàtí márùn-ún sí tí ó jí tó níye tìláwà tí ó ṣe kó kó nílàrọ̀ tó bá sì dọ́fíìsì náfìlà irun náfìlà irun tó dùn ń bẹnu wọn bẹ dáadáa tí mo mọ dáadáa tó sì pé ábìdí ni tòun tọ́lá tọ́lá ń ṣe fún àwọn kan sì ń bẹnu wọn wọn ní bá dà rárá ìgbà tí ó bẹ̀rẹ̀ bá dà sí ìgbà tó bá ń lọ lè yóò wá rò pé tóun bá ti lọ mọ́sálásí tóun lálùkọ tóun lásàlá tó owó ìṣègì ni kò ní ìnáró kankan o ti sọ fún ọ dáadáa ọlọ́run máa fi tọ́ ọ̀yàn lẹ́nu wò tọ́ lò títí yóò tó ṣe ni yóò yẹ tó ọlọ́nu kọ́lọ̀ wá gbà kọ́ wá torí ẹ̀dí kẹfìrí òun lọ́wọ́ burú jù fún ọ bí nǹkan bá ń burú bẹ́ẹ̀ lómi báwọn kò síbi tí ò ní tojú bọ̀ ní ẹ̀dàkùn bí ó ti da yìí náà ni ẹ bá mọ̀ mí gbà kan rí ẹ̀ ní pé mi ní gbà kan ah wọ́n tó mẹ́wàá lọ́wọ́ nílé mi kírù mi máa wọ̀ dánfó ọ wọ̀ dánfó kò sí wàhálà máa wọ̀ jẹ́jẹ́ rẹ̀ kí wàhálà ayé àlùkùránì la ṣe kínní ọlọ́run lòun lòun fi tọ́ lẹ́nu wò ńgbà tó lò títí òun ṣe kínní òun gbà nǹkan òun ńgbà nǹkan òun sẹ́yìn ọmọ pé ntọ́lọ́mùbá gbà kò sẹ́ni tó lè dá padà ni sẹ́yìn ọmọ bẹ́ẹ̀ ni ntọ́lọ́mùbá gbà kí mọ́ kò sí kí mo ní kò sí ẹ gbọ́ yorùbá mi fa ntọ́lọ́mùbá gbà kò sí ẹni tó lè dá ẹnìkan bẹ́ẹ̀ lù yìí tí a bá ń kówó tí a bá ń kówó owó owó gbogbo ẹni tí ń lówó lówó tó di sí wọn àkàn pariwo owó rẹ ni gbogbo ẹni tí ń lówó ṣe kí ni òun gangan lówó gbogbo ẹni tí ń lówó gọ sábì owó rẹ wọn fi ń dolówó tọ tí a bá wá ń pè ogbó síbi tó ayé kò sí yìí tí kò owó rẹ ọ̀ka ń bẹ́ẹ̀ bí tó jòkó tí o lè dìde dì sí ọba mi lọ́gba ẹsẹ̀ rẹ̀ gbogbo owó àti dókítà ò rí dá padà. ọba mi lọ́gba kí lọ́wọ́ rẹ̀ gbogbo owó àti dókítà àwọn àríṣẹ́ kí ni wọ́n rí dápadà ká lówó ni àwọn eléyìí ní owó gbogbo ọsibítù wọn ti sétí ó jòkó jẹ́jẹ́ ní jẹun ẹ̀ nísì ntọ́lọ́ ń gbànú ẹnìkan ọ̀dápadà kò rí dápadà kọ́lọ́n bá gbà láàká ìtọ́ bá yá wèrè kálọ́lọ́n bá gbà lọ́wọ́ rẹ̀ o tí ọba fún ọ padà wèrè ló ṣe kú kọ́lọ́n bá gbowó lọ́wọ́ rẹ̀ tó ti fún ọ tó wá gbà kò sí ní àjò tó lè rìn kò sẹ́ni tí ó fọ́ lówó mọ́ àwọn kan tó máa gbá ọ ní wọ́n máa gbá ọ ní èyí tó tún èyí tó lọ́n tó sẹ́kù wọ́n tó ṣe ni kọ́dà wọ́n ta lé èyí tó sẹ́kù wọ́n tó ta lé ọ̀tá mọ́tò wọ́n máa fún ọ ní òkú pé ń ṣe kí ni yọ̀ dà ń bọ̀ yọ̀ dà kọ́dà wọn lè wọ́n sabara kadabura fún ọ tọ́ ọmọ lálàá pé wọ́n ń ru wọlé rẹ̀ ẹ̀ ládọ̀ ńlá wọn bẹ gbà yìí tó kù ni ẹ jẹ́ kó yé yín pọ́lọ́hún ní fún yẹn ní nǹkan téèyàn bá lò títí ọláǹfààní kó ṣe kínní kó gbà tọ́ba wa gba ohun tí ọba dá padà kò sẹ́ni tó lè ṣe kínní tó lè dá padà ọlọ́run fi nínú wà tí ń bẹ lára ọmọ èèyàn ọmọ èèyàn mọ̀ pé inú ètò mi ni kí n fún un tóun bá wa lò tán tóun bá lò dìgbà kan kí n ṣe kínní kí n gbà padà ọmọ èèyàn mọ̀ bẹ́ẹ̀ tí n bá wa gbà arọ́ máa kan arọ́ máa kan ọmọ èèyàn kò ní mórí mọ́ kọ́dọ̀ mí nù wọ́n di kèfèrí ọlọ́mọ wa wa bí ọmọ wa wa láì fi tọ́ wà lára wa tọ́lọ̀ sọ̀rọ̀ àmín tó bá jẹ́ ni Ọlọ́run padà yóò dẹ̀ sọ pé inna lillahi wọ́n yìí ti padà tó ń sìn yọba ṣe sùúrù yọmọ bá nǹkan mi lọ àmín tí ọmọ lọ́hùn ntọ́jálù ni ọmọ bá yìí tó fi bá mi lọ wala in adaqana al-insana minna rahmatan afaka. wala in adaqana al-insana minna rahma. táwọn ọlọ́run bá mú àánú kan báyìí tá a fi tọ́ ọmọ èèyàn lẹ́nu wò. thumma naza'naha min. ṣé ẹ mọ̀ pé fún mọ̀ ọlọ́run lò ó ti sọ ọ́ lẹ̀ tán fún mọ̀ tọ́lọ́run lò yẹn ìtumọ̀ ni pé yóò ti lu kinní yẹn lọ ká tó gbà ní ọlọ́run ò ní naza'naha min kò sí naza'naha min thumma ńgbà wa wá lò sáà tó gbádùn ẹ̀ tó wọ̀ ọ́ la pé àti lówó báyìí àti bímọ àti kọ́lé àti jọba nazana hamidu abagba lọ́wọ́ yìí yóò ti lò níbi kan abagba ní ọwọ́ rẹ̀ innahu. innahu la ya'usun kafur. ọmọ èèyàn la ya'us yóò rò pé kò sí nǹkan mi tọ́da ju tí a gbà wọn lọ́nu láyé us yóò rò pé irú wọn ò lè ṣe kínní kò lè padà mọ́ ni kẹfúr yóò wá sáì mórí pẹ̀lú ọlọ́run yóò sì sí ọlọ́run má jẹ́ àṣìṣe o ọlọ́run má torí nítorí bá gbà lọ́wọ́ wa má jẹ́ àṣìṣe ọlọ́run tó wá fẹ́ ka ìwà kejì tọ́mọ èèyàn tó ń ìwà kan nù torí bá bọ́ yóò rò pé kò sí nǹkan mímọ́ lẹ́yìn orí òun torí ń bá wá bọ́ yóò wá wọnú dààmú kódà kò ní fẹ́ ìwà kejì nù o ìwà kejì nù sẹ́mi ọ̀pẹ́ wà láwọ́kọ́ tí mo kà tá a bá fún lọ́lá tá a fún ní dáadáa tí wọ́n á lò ó lọ tá a wá gbà ní ara ó sì kíni ara ó kàn án débi pé yóò fẹ́ di kìfèrí pẹ̀lú ọlọ́run àbí kó tẹ̀ sáré mórí gan pẹ̀lú ọlọ́run yàtọ̀ sí kọ́sẹ́ bọ́ ọlọ́run wa ni ẹ máa gbọ́ òun. ولئن أذقناه نعماء بعد ضراء مسته ìwà kejì wa ni ní tí wọ́n ń jìyà bọ̀ ó ti kàwé kò ríṣẹ́ ìyá tí wàá jẹ ń bọ̀ ìyá lọ́ba ríṣẹ́ lówó bá ṣe ni lówó bá di ó ti fẹ́ yàwó wọn ti kọdún mẹ́wàá wọn kọdún mẹ́ẹ̀ẹ́dógún ọdún kọ̀rọ̀ ọmọ lánàá ọlọ́run bá dé ní bá ń bí ọmọ ó ti wá lé mi rẹ́ǹtì tí bóun ni wọ́n fi jẹ chill tenant ọlọ́run bá gba àánú dé ní bá ń kọ́lé ọlọ́run níbi ń bá ṣe bẹ́ẹ̀ náà fọ́ mi èèyàn tó ti kọ́kọ́ jìyà lọ gbáà kọ́lọ́wọ́ tó wá sí kínní kọ́lọ́ tó dé ó ti jìyà lọ tó ti rò pé bọ́ nínú ìyà yẹn tí mo wá yọkò nú yà tí mo wá dá lọ́lá. kí ni ọ̀sán gbà náà yóò ní ah. hmm. àwọn òtún jìyà mọ́ láéláé kò ní mọ̀ pọ́rọ̀ òun tún lè padà di ìyá yóò ní dáhàbà sẹ́yìí àtúnni aburú ti lọ fún mi mo ti bọ́ sáyé báyìí ètò jìyà mọ́ yóò níyà àwọn ti sọ sẹ́yìn àwọn ò tó jìyà mọ́ sẹ́yìn pé tọ́lọ̀ ń sọ ni pé lẹ́yìn ọ̀rọ̀ òun ó tó lè ṣe kíni ó lè jìyà àmọ́ ní tí ó wà ní ọkàn mi ẹni pé à ogún ọdún mo fi tòsí tọrọ dé báyìí yìí jẹ yọjọ kú ni ogún ọdún ní ibi bímọ tí mo wá lọmọ bí báyìí ọmọ ní òsì mi ọlọ́ọ̀ni kò rí bẹ́ẹ̀ o mo tó di gbà á ìtumọ̀ kátà wọn afáfún mi wala in adakna al-insana minna wala in adaknahu na'ma'a ba'da dharra tí nira bá mọ́ mi èèyàn títí tí tó jìyà títí títí títí títí tá a wá ní ìyá yìí pọ̀ ọ̀rọ̀ rẹ̀. yóò ní ìyá ti parí fún òun ò tún jẹ mí mọ́ torí òun ti jẹ gbogbo ìyá tí òun jẹ lẹ́yìn ọ̀rọ̀ tó ń rí yìí kò sí ọlọ́run ní mistake ni ìyálédé o ìtumọ̀ kan táwọn afáfọ́ mi ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì tán àyà nìka. wàlá in adákùnrin ahùn àbá àbá dàdọ̀ rọ́ àmàṣà. ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì yìí ń túmọ̀ pé ọ jẹ́lẹ́sẹ̀ ọ jẹ́lẹ́sẹ̀ kò túmọ̀ pé ò ní rí sí ń sẹ́lọ̀ ń kọ̀ sẹ́lọ̀ ń kéèsì míì kórìí ṣe kó jẹ́ èèyàn kọ́wọ́ rẹ̀ ọ tẹ́ntẹ́ ń wá kéèsì míì ọlọ́run ní kíni wọ́n làyín náà dàkàdá hù. ọlọ́run ní tá a bá ṣe ọ̀rọ̀ fún lẹ́yìn ìgbà tó ti jìyà tọ́rọ̀ bá dé láyẹ̀kú lánà. yóò ní tóun fi rí ṣe yìí òun ò lẹ́sẹ̀ wájú ọlọ́run ni òun ò lẹ́sẹ̀ wájú ọlọ́run lòun fi rí ṣe kálóun bá ṣe lọ́run ni ọlọ́run ò ní ṣe kíni kò ní ṣàánú èyí òun lolówó mi máa sọ pé ẹ̀yin àfa yìí kílẹ̀ ń bá kí tẹ́ ẹ bá jẹ́ ni ọlọ́run ni kò yẹ kí àmọ́ jẹ́yìn náà ọlọ́run fẹ́ràn àwa ló ṣe fún wa lọ́rọ̀ sẹ̀ǹpẹ́ lómi ń sọ bẹ́ẹ̀ tí ò ní ọlọ́run ọ̀fẹ́ràn òun ló fún un lówó ìwọ olórí burúkú tó ń ṣe wá sí fún un ọlọ́run afẹ́ràn rẹ̀ kí wọ́n máa ríbo ti rí ó ríbo ti rí ta lọ́lọ́run fẹ́ràn láàrin èmi rẹ̀ yóò ní dáhàbà sẹ́yìn àtọ́ àní òun ọ̀lẹ́sẹ̀ kankan lọ́lọ́run ti dáhùn lọ́lá ẹ̀sẹ̀ tó ń wò ní lọ́lọ́run fi dáhùn lọ́lá ẹ̀ṣẹ̀ tó wọn ní ni bó ń bá sẹ́lọ̀ ní kò ní sànù wọn báyìí innahu. innahu lafarihun fakhur. yóò máa sakọ yóò máa ṣe fàárí yóò máa sakọ yóò máa ṣe fàárí yóò máa sakọ yóò máa ṣe fàárí yóò máa sakọ yóò máa ṣe fàárí gbogbo ẹni dè lóde tí o bá ṣe fàárí díẹ̀ ni àwọn tára bá tẹ̀ wọ́n majority wọn máa ṣe fàárí ni majority wọn máa ṣe yóò máa yọ farahun yóò máa yọ gbọ́yé ni yóò máa jẹ fakhur yóò máa ṣe fàárì ọlọ́run ní mistake ní méjèèjì fún mi yàn ká da lọ́lá kóró pa àní gba ọlá yẹn ńgbà tó bá wù wá mistake kó ti máa jìyà bọ̀ kọ́lá wá dé kọ́ wá rò kọ́lá òun gan lè má ṣubú mistake ni ìtumọ̀ ẹ̀ ni pé ntọ́lọ́run fẹ́ kó yé wa náà ọ̀rọ̀ yìí ni pé mistake ńlá ni kọ́ ọ gbà pé kọ̀ǹdíṣàn kan lọ́ọ́ máa lò tó fi kú kò sí sí o ìtumọ̀ ẹni pé tí ń bá ń rọrùn yóò máa le tí ń bá ń le yóò máa rọrùn tí ń bá ń dẹ̀ yóò máa nira tí ń bá ń nira yóò máa dẹ̀ bọ́ọ̀ bá ń rí sí o lè dúró sí bọ́ọ̀ bá jẹ́ lọ́sí o lè rí sí kọ̀ǹdíṣàn mi èèyàn ò dúró sí kọ́mi èèyàn wá gbà pé tọ́rọ̀ bá ti dé kò ní lọ mọ́ a kò sí ń tọ́jọ́ kò sí ń tọ́jọ́. ولا إن adakala الإنسان. insan. wala in adakala huna ma abadadọ rọ amasa. èèyàn ti jìyà jìyà jìyà ọ̀rọ̀ wa dé lẹ́yìn ọ̀rọ̀ lẹ́yìn ìyàtọ̀ pọ̀ ọ̀rọ̀ bá dé. làkúrẹ́nà làbàbà sẹ́yìn àtúwánì. ìtirú wọn máa wí ni pé aburú ti lọ òun ò tún jìyà mọ́tò òun fi kú ogún ọdún lòun fi jìyà tọ́lọ́wá dé ayé tó wọn jẹ kúrò ìyà wọn jẹ ti lọ ọlọ́ni kò rí bẹ́ẹ̀ yọ ma wá yọ yọ ma sefa àdí pé ah, a ìyàtọ̀ àjẹ ti lọ ọ̀rọ̀ lóde kájọ ọ̀rọ̀ kúlókú ọlọ́ni kò rí bẹ́ẹ̀ o o lè má jẹ ọ̀rọ̀ nìkú Ọlọ́run wa láwọn tí ì ronú bí mo ti wí òun illa alladhina. illa alladhina amanu. mùmínì nìkan mùmínì nìkan ni ronú lọ yàtọ̀ sí tọ́lọ̀ sọ yìí wa amilu salihati tó ń pèsè eré níbi ẹlọ́wọ́ ẹ̀ ti ń sí mùmínì amruhu kulluhu khayr gbogbo ọ̀rọ̀ múmi ní pátápátá orí ni in asọ́bahu sara shakar fakana khairan lahu njọ ti dáadáa yóò rí wa in asọ́bati udara njọ ta burú bá kan sọ́bàlì yóò sì sùúrù fakana khairan lahu aburú ọ̀pàdà lórí múmi ní nìkan ni múmi ní ni irun níbẹ̀ ntí ò ní jẹ́ orun níbẹ̀ ni kí imani ò jìndò sọ́kàn rẹ̀ imani táwa ń wí ni bí kò gbà ló lè mú wa òun ló lè ṣe kí ni ó lè mú lọ bó ti mú wáyé náà ó lè ṣe kíní ó lè mú lọ níjọ́ tí má nìrè bá ti débẹ̀ èdè èèyàn gidi o so mi ò mọ wọn yọ ní gómìnà ń sunkún kí sí wọn nìkan lọ́mọ jẹ ni olówó odolosi iná rẹ nìkan ní ọmọ ni obi ma owó kú tá ń sọ fún ọgbẹ́ lómi ò débi tiẹ̀ tí ó yé bí ọba ti bára rẹ ó ṣe imani pẹ̀lú ọlọ́run ni ọlọ́run láwọn tí ò ní hurú wàyí illa alladhina amanu àfàwọn tó bá ṣe sùúrù jèrè tí wọn ní sùúrù illa alladhina sabaru àfàwọn sùúrù. wa amilu salihat. sẹ́ni tí o ṣe sùúrù lè fara ma kó wọn lówó kó dolo sí padà kó sì máa dunu ni bẹ́ẹ̀ mi bá dolo sí kò ní kírun ma ń jọ́ tó ń lówó òun kírun irun àgbẹ̀ òun ni kó wọn dolo sí òun ò tiẹ̀ kí mọ́ illa alladhina sabaru àwọn tí o mú mara tí n táwọn yọ bara mu làwọn tó ní sùúrù náà. wa amilu salihat. tí wọ́n wá jẹ́ ni tí ń ṣiṣẹ́ rí tọ́ ulaika lahum maghfiratun gbogbo ẹni bá rí báwọn ibi tó bá kù sí tá a bá ti gbọ́lá lọ́wọ́ ẹ̀ lẹ́yìn ìgbà tá a fún lọ́lá àbójìyà títí a fún lọ́lá àtúgbà padà ní tá a fi ṣe fún un làforíjì. lahum maghfirah wa ajrun kabir. yóò wá gbẹ́lẹ́lẹ́tọ́ pọ̀ sẹ́rí mákìfẹ́ràn àforíjì ẹ̀ṣẹ̀ nù wa ajirun kabir ládánláńláwọn àlìjẹ́nà yóò àlìkìyàmù abẹ́lẹ́wọ̀n gbogbo àmìwò tọ́lọ́wọ́n bá mú bá wa tí ó ba imani wa jẹ́ ọlọ́mọ fi dán wa wò gbogbo àmìwò tí ó bá bá imani jẹ́ ọlọ́mọ fi dán wa wò gbogbo àmìwò tí ó bá imani jẹ́ ọlọ́mọ fi dán wa wò àwọn àyàtà tó yìí ń tọ́ka lórí pé gbogbo ọlá tó nílè sí kíni ó sì ń jí àbọ̀ títí tọ́ba wọlọ́hún ó lè dá ọlọ́lá lẹ́yìn ìyà lẹ́yìn ọláhún kò túmọ̀ pé òtún ní jẹ́ ọ̀dọ̀ ta gbogbo ẹ̀ wà aya yìí sì ń kọ́ wa pé gbogbo ntọ́lọ́n bá fi dán wa wò ká mọ̀ torí ẹ̀ di kèfèrí tọ́ba ṣe sóore kan fún wa tọ́ba gbà ká gbà kóore mí ń bẹ lára wa tó jù yìí tí ó gbà lọ ká sì gbà pé mo jìyà títí kò túmọ̀ pé dandan ni kọ́lọ́hún sọ mí dábọ̀rọ̀ mo wá jìyà títí ọwọ́ àwọ̀ ọlọ́hún sọ mí dábọ̀rọ̀ kò túmọ̀ kò lè sọ ọdún yà padà ọ̀dọ̀ ọlọ́ọ̀ni gbogbo ẹ̀ ni ìta wà á fi gbádùn ayé illa alladhina sabaru òun ni ká ní sùúrù pẹ̀lú ọlọ́run gbogbo ntọ́ bá gbé wá ká segin ni ká fara mọ́ wa amilu salihati ká mọ̀ jí sẹ́ẹ̀rì ọbọ ní ọwọ́ wa ìsẹ́ẹ̀rì ní wákàtí márùn nínú làwẹ̀ ní sàká ẹgbẹ́ àdáwò tó bọ̀ mọ̀ jí sẹ́ẹ̀rì ọbọ lọ́wọ́ rẹ̀ àwọn tó bá rí báwọn làhùn kíni maghfiratu gbogbo àwọn tó rí báwọn wọn wà á ráfèrè jìn ọlọ́run wa ajrun láàdá tó tóbi ẹ̀san tó tóbi ajirun kabir ẹ̀san tó tóbi làlìjẹ́nà yóò wà tọ́ sí wọn ìtumọ̀ ẹ̀ nípa ẹni tí ọlá bá bọ́ lọ́wọ́ ẹ̀ tọ́ba dìrí yóò wọ̀ náà tọ́ba dìdàkudà tó di pọ́lá bọ́ yóò wọ̀ náà tọ́ba tójú bọ́lé tó dàkudà tó di pọ́lá bọ́ lọ́wọ́ rẹ̀ iná lọ́wọ́ tó di tọ́lọ́mọ́ lọ́wọ́ wọ́n fi rí jìn wọn wò ní rí àforíjì tọ́ba lọ́wọ́ ṣe ala Muhammadin. وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما شيخ وسليمان وما بس السلام عليكم